إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي ورحمة الله وبركاته جامع في فضل العلم لأن التي أكفق sínú àwọn ọ̀rọ̀ abọ́lá èyí tí ń bẹ fún àlàyé káti ẹ̀ ní adégbóyè wa ibi akẹ́kẹ́ sọ àwọn àhàdìsì yìí ní mímọ́ pípọ̀ rẹ̀. ìròyìn ètò tí máa jẹ́ pé wá pé ìṣesí àwọn ẹni ìṣáájú ni látàrí wa nígbà tí èsì tọrọ ìdájọ́ ni mú wa ìṣẹ̀lẹ̀ yóò kúrò lásán lásán rẹ̀. tọ́wá ti jáde pé ọjọ́ ti tọ́ rẹ̀ jẹ́ kí a máa kà fún abíbẹ̀ àbágbé gbogbo àwọn àdéhùn àbágbé gbogbo torí agbègbè ẹ bá rí tíra yìí tó fi wọn ti ti sàbí ìbò rẹ ọ̀rọ̀ ló sàkọọlẹ àdéhùn nínú báàbò yìí àwọn bá mú àwọn ilé ìwọ látàrí ìjọba yẹn tó ọ̀rọ̀ wa ṣùgbọ́n látàrí níwára sọdọ àti alẹ́rẹ́ ní dírúkà èyí lè lọ sí àwọn sàlàyé ẹ̀rọ wa ṣùgbọ́n kì àdéhùn tó wọlé gbé hadithi èmi èyí bí àkọ́kọ́ tó wọlé ní abẹ́ báwo bí wọ́n kọ́ ìgbà àti mẹ́tàlá sí nọ́mbà ìgbà àti mẹ́tàlá ẹ̀rí bí ó lè wí gbólóhùn hadithi yẹn àti gbólóhùn lílẹ̀ mẹ́ àti wàá fẹ́ pé dọ̀ọ́ ìlú jí ta lọ́wọ́ ọlẹ́ gan tí ìbá tẹ̀ ẹ́ ti àgbélẹ̀rọ̀ gan débi pé kò ní sálẹ̀ àdàtọ̀ yìí pé ìsìláàbù ní òye kíkà ló kó máa wí kú tó kù nínú àyè òkú rẹ̀ kò ní sálẹ̀ wọ́n ní wọ́n gbẹ́gbẹ́ alákọ̀tà àdébí sọ̀rọ̀ ọkọ̀ àdàtọ̀lá wọ́n lọ́dọ̀ báyìí pé. عليه السلام يا إبراهيم عليه السلام إني عليم وأحب كل عليم wọ́n lè wọ́n ní ànábì wọ́n ní ẹgbẹ́ mọ́tò sọ kí wọ́n ní ànábì sọ̀rọ̀ bá àtàlà sọ pé ọlọ́run ṣe ìfésì àtọ̀dọ̀ rẹ̀ wá sàmẹ́lì Ibrahim alayhi salatu wa salam ala nabiyyina ibi rẹ̀ Ibrahim inni alim alámọ̀tálẹ̀ ni ọlọ́run. أحب كل عليم ولا نبى جلوبا لدولا نمى الحديث هي أجل الرد خضبا خضموا على ابوها يا أبو قاسم أحمد بن عمر بن عبد الله بن عصفور قال ذلك أقرئ مما wọ́n sì jẹ ohun tó fi ń ga jù pẹ̀lú tòmọ̀ tó kó sínú. máa ń sọ fún yín pé orin nìyí ọ̀pá jù lórí ewì ẹ̀tọ́ sí èyí tí wọ́n ń fún fèrè sí. wọ́n máa fi ń de ọ̀rọ̀ mímọ̀ mọ́lẹ̀ ọ̀rọ̀ tó bá gùn àti ìtàn tó bá pọ̀ wọ́n fi orin kàwá ìyá orin ewì tí ó ní ju tí ó ní bí ó ti lọ́ra tọ ọrìn yẹn ni wọn wá wá báyìí wọn ni màálẹ àìlèmí fásilódì àìsàn máa sálà dàlẹ àìlèmí wà á ní gbogbo ọgá ṣe kò lámà ní àìsàn àwọn قل معاني علم pẹ̀lú mọ̀ fásilò ayélu náà sálẹ̀ pẹ̀lú ayé. Gbogbo omi tí mọ̀ bá ń lọ ní bí ọ̀nà ẹ̀tẹ̀lẹ̀ lọ. Wà á ń lù fọ́káàṣì tó bá fẹ́ ti tẹ́sì nǹkan tí kọjá pẹ̀lú mọ̀. Àbí rẹ̀ kò sì ti tẹ́sì wọn lọ fẹ́ ti tẹ́sì rẹ̀ pé wọ́n fẹ́ mọ kínní kó làwọn ní àyíǹda kò gbà ẹni ọba alágbọ̀ọ́yé nìkan lọ wá àlàyé ìgbà lọ́dọ̀ rẹ̀ ọmọ asin ọlẹ náà. wọ́n ní fọ̀fíìhì jìláàrò lílẹ̀kùlùbì mìlálẹ̀ àná ọwà númọ̀. ewu tí máa ń fa kíkílíà fọkàn mìlálẹ̀ àná kò níbi fífọ́ lójú àtìlẹ́yìn tó wà ń bẹ ní òsì kálẹ̀ kẹyẹ bí àtìlẹ́yìn tó wà ń bẹ lórí ẹ̀sìn èyí tó ṣe pé amúrúhù hàtìmùn tó tó ṣe pé dandan ní ká tẹ̀lé inú ẹ̀sìn pẹ̀lú mọ̀lẹ́yìn òbí mọ̀ fàyín wọ́n ní fàyín ní afaani dádájú èmi mo rí àìmọ̀kànmọ̀kàn yóò sẹ́rí bí áhìlì yìí yóò máa ń kó ìyẹpẹrẹ báwọn ẹni táìmọ̀kàn bá fẹ́ lára àtọwọ́dẹni rẹ̀lẹ̀rẹ̀lẹ̀ ẹ̀wà rẹ̀ ń tó nímọ̀ láàrin àwọn ọjọ́ yẹ̀rìfà ọ̀gọ́lẹ̀ ẹ̀lì tìmọ́tẹ̀sì máa gbé ga. wọ́n ní yọ̀ ádù kẹ̀bí rẹ̀ kọ́ọ̀mì. a máa sírò ẹni tó bá nímọ̀ sí ẹni tó dàgbà jù nínú àwọn ọ̀jọ́ wọ́n wá sọ ní èrò kan mo ló dẹ̀ kékeré ní. ìmọ̀ ni máa ń dàyẹ̀ lágbàdo. bákan náà wọ́n yẹ ń fáwọ́dù mínúhù fi ìmọ̀lẹ́kọ́ọ̀lù ọ̀rọ̀ ẹ̀dẹ̀ sì máa ṣẹ ọ̀rọ̀ rẹ̀ máa di ohun tí wọ́n á sàmúṣẹ láàrin wọn wọ̀lẹ́ nítorí kí torí ìmọ̀ tó wọ́n ní torí bẹ́ẹ̀ wàá yọ̀rọ̀ já in ìrẹ́ kan wo òun lọ́ máa wà fí múrì ń ṣàbàrà àṣùrù tó máa wà láàárọ̀ ọmọ nìyẹn kan tó ṣe pé irun ẹ̀ ti héwu. wà á fúnná sí nìyí gbogbo ọdún ẹ̀ lọ́dẹ̀ ti tán wọ́n wà tí ọmọ kankan ga pé ájà mú fàdìm ti darúgbó kò sí mọ̀ N'i ọ̀yà. ní alahamu wọ́n lè rú ọ̀sùn. amarin lásàálẹ̀ wọ́n yẹ gidú atúnrin láàárọ̀ ní gbogbo ìgbà sọ ibà bísínẹ̀sì lẹ́ni dínkù rẹ̀ máa wù yóò tóbi nínú. tààrọ̀ kaba bíi àdóni aláhàmú ìyẹn ní pé oríkì ara rẹ̀ kìkì dẹ́rin àtọ̀rọ̀ aláṣẹ ní ọ̀jẹ̀. ọ̀yà. بدأ ó ní tí wọ́n bi aláìní yẹn ìyẹn ní tí ọmọ kẹ̀kẹ́ tí wọ́n bi lọ́rọ̀ ẹ̀sìn rẹ̀ òun kàn jẹun yí oúnjẹ bàdátìrú àgọ́ rẹ̀ ayé àwọn àmì ẹni tí ó lè sọ̀rọ̀ sí máa hẹ̀ bí wájú ìhí níwájú rẹ̀ tẹ́sùn kódà yóò ọ̀ ẹ̀rí pé wọ́n lè wà á lé abu sọ̀rọ̀ ti àyìnà ẹ̀ ká àkùbá hama ń lọrí ìjọ́jú rẹ̀ rí ẹnìkan tó burú láti wò mínà àṣìyábà tó ẹni tó fi hewu láìlímọ̀ làdá yìí bí ò ní mọ̀ ọ̀sẹ̀ ti tẹ̀yìn ẹni tó burú sáza làgbà bí ò ní mọ̀ ó ti hewu o kò sí mọ̀ lọ́dọ̀ ẹ̀wọ̀n là ẹ̀lú kọ́dà kò tún sí làákàyè lọ́dọ̀ rẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin alḥilmu wàlḥulmu. ẹ̀rí bọ́wọ́ nù xadìsí kẹta ló sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ yìí pé lìyẹ́lì ni minkum lìyẹ́lì ni olùl àlámì minkum. ìyẹn ni pé tí wọ́n bá ti sáájú tí mò ń sè mọ́ mu fún yín ẹni tí wọ́n tún wà lẹ́yìn mi kọjá àwọn àlám olùl àlám yẹn ni olùl albab àwọn tó ń nílò àkàyè alḥẹ́yìmọ́ ìyẹn máa jẹ́ àtẹ̀mọ́ra ó tún lágbára ju sùúrù lọ. والحلم بمعنى العقل هون الأكا يقول يقوي ǹjẹ́ ọ ìjójú rẹ rí èèyàn kan rí tó burú láti wò min aṣíyàbà tó ẹni tó ti hewu la ilma ladayhi wala hulm kò sí mọ̀ ẹ̀ kò tó wá nílà káyìí. torí bẹ́ẹ̀ ìyá sọ́wọ́ àtúnṣọ́wọ́ áàpù ìhòòhò tó burú jáì ni òun ló tó fàḥdàrí sàmáàtà ha ìwọ náà fáyà yàní ìyọni rẹ bí ìyọni náà máa ń sọ pé àpáyà pé yẹn ìyẹn ni pé sọ́wọ́ àwọn náà ní bíi ẹwà àwọn olùkọ́ mára sọ bóra àtàwọn a èyí tó burú fáṣítàrí sàmẹ́ta ha yíyọ ní rẹ̀ ìyẹn ni pé ìyẹpẹrẹ ìfín ní ti yẹyẹ rẹ̀ ìwọ náà ṣọ́ra fún ọ. fa awọ́lu ha irúfẹ́ òjò bẹ́yẹ ìbẹ̀rẹ̀ rẹ̀ xizì òní ìdójútì ni wà á kírun àgbà ìparí ìbùtún lọ́kẹ́yìn rẹ̀. torí bẹ́ẹ̀ ó ní torí bẹ́ẹ̀ rò pọ̀mọ́ rò wá àtàlẹ̀ ẹ̀lmì àwọn ẹni tí wọ́n máa ń gbẹ̀gbà wá àmọ̀ ní kí wọ́n rò pọ̀mọ́ wọ́n sàbù fìyà rọ̀ fún àwọn tó wá jẹ́ ní ẹ̀sán náà àwọn olùmọ̀ àwọn olùmọ̀ tó mọ súnmọ́ là ń sọ ọba wọn rẹ má sàṣìkò tọ́pẹ́ lọ́dọ̀ wọn fọ̀sọ̀fọ̀bátòkò torí bí ìbáwọn ẹnìyẹn rẹ zẹ́yìn ọ̀ṣọ́ ni o wà kó lè tọ́tù ọmọbọ́ọ̀lù kéèyàn tó wá rò pọ̀ mọ́ wọn ìkọ́rọ̀ yìí. wọ́n ní torí bẹ́ẹ̀ wọ́n látàdù wọn ní ayé ẹ̀ka ojú ẹ̀ méjèèjì má jẹ́ ọ́ tayọ ánìhùn má jẹ́ ọ́ tayọ àwọn olùmọ̀ yẹn fàyínà hàn lójú mu ìràwọ̀ ni wọ́n ìdámọ́ gán bànẹ́jì mú nígbà tíráwọ̀ bá sá tíráwọ̀ bá tí ọ̀bá yọ ọmọ bàdá mú ìràwọ̀ tí wọ́n hẹ̀ fọwọ́ lọ́ọ̀hì. torí bẹ́ẹ̀ fọwọ́ lọ́ọ̀hì mo fi ọlọ́wọ́ bá búra láwùlà lè rí ilmu tí ẹ bá sì mọ̀ ni. mímọ́ tàdọ́ àlìhúdà nínú bímọ dá sí ń hẹ̀ tí ẹ bá sì mọ̀ ni ìyẹn ni pé ìmọ̀ ni kò lè hẹ̀ ta. ولا لاح من غيب الأمور لنا رسم خذنيها níbi èyí tí ọbí ń pamọ́ náà àlámọ̀rí kò ní hẹ̀ sí wa rọ́sùmọ́ àkọọ́lẹ̀ kankan ò ní sí wa a rí i orin yìí ní ìtumọ̀ ọ wà nù tọ́píìkì rẹ̀ tí wọ́n fún un pé síbẹ̀síbẹ̀ náà wọ́n ń bọ̀ sọ tọ́píìkì rẹ̀ pé ọlá ti واني محمد بن خليفة واني محمد بن حسين واني عبد الله بن محمد العطشي واني عمر بن محمد بن محمد بن عبد الحكم او الحكم لبعض الحكماء هنا يفاق انه وجود واني بنور العلم يكشف كل ريب ويبصر وجه مطلبه المريد بنور العلم يكشف كل ريب ويبصر ويبصر وجه مخلوق wọ́n ní bìnnúrí làílmì pẹ̀lú mọ́lẹ̀ tí ń bẹ fún mọ́ yòkṣàpò kó lùrọ́ ibi lamara fi kágàga gbogbo iyèméjì kúrò ìmọ̀lì pọ̀yọ̀bù sírò wájú hàmọ́tìlábì ìhìlmù rí ìdù ẹni tí sì ń gbèrò mọ́ yẹn yóò bù sírò wájú àmọ̀tòlábìhì á rí ojú pẹ̀lú ẹ̀hún tí ń wá yẹn gan. fa ahlul ilmi. fa ahlul ilmi bí rọ́ọ̀dì ìwọ̀kùn bí lámú wọ́n ní sẹ́ra àwọn onímọ̀ ìrọ̀ àbí wọn kúrú wọn bẹ láàyè tó fẹ́ wọn kúrú bí ńlá hùn wọn nígbà láàyè àsúmọ̀ ń bẹ fún mi mọ́ṣítà àwọn abadan mọ̀síìdù àsúmọ̀ tó pọ̀ ibi tó fẹ̀ tó gbòòrò ń bẹ fún mi mọ́ṣítà àwọn abadan gbogbo òun yóò tún ọba nífẹ̀ẹ́ sí. ìdá àmìlú bímọ àlìmú fọkùlù. Bye. òyìnbá àmì ìlú tí wọ́n bá lo ohun tí wọ́n mọ̀ omi ẹ̀gbẹ́ kéèyàn tó lè rí dáadáa mọ́ <laughs> èèyàn di ẹni tí wọ́n gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu tọ́lọ́ ní límọ̀tẹ̀kùlù náà mọ́lẹ́tẹ̀fàlùnà. ẹ̀rí pé njọ́ kínní àná táwọn mùsùlùmí àkọ́kọ́ sọ pé à kọ́lọ́hún ó ṣe jihad ní dandan fún wa àjàgùn. nígbà wá yá ogun yá. <laughs> ọba di pé àwọn èèyàn bá ń wò pé a ah, táwọn wá ní pàdánù àwọn ìyàwó àtọmọ báyìí gẹ́gẹ́ bí ìjẹyàn lọ́wọ́ wa sáyà kalẹ̀ pé lima tàkùlù ní mẹ́lá tẹ̀fàlù kí ni ṣe ẹ̀yin nígbàgbọ́ òdodo bẹ́ẹ̀ ni lè ṣe tẹ́ máa sọ kábùrà mọ́kìtà ìndàlọ́hì àǹtàkùlù mẹ́lá tẹ̀fàlù. ọ̀tẹ̀ tóbi ní ẹ̀ṣẹ̀ tó burú jáì lọ́dọ̀ ọlọ́run kọjá sí pé òun tẹ̀ ní ṣe lẹ́ẹ̀ máa sọ ẹ pé ìmọ̀ ni mọ́ máa jẹ́ ìgbà téèyàn bá lò ló tó dodidi lọ́wọ́ pé wà á lè mú bẹ̀rẹ̀ lẹ́mí lamíyá ẹ̀mẹ́lá wọ́n á zàbọ̀ nkọ́bọ̀lẹ̀ ọba àdéléwàsá ẹni tó nímọ̀ tí ọ̀dẹ̀ lóhun tó mọ̀ yẹn kọ́dà yóò jí àgájú bọ́gìbọ̀ pẹ̀sì bí yóò tiẹ̀ mọ̀ nǹkan tẹ́lẹ̀ sọ nípa bẹ́ẹ̀ tọ́bajá sí pé àwọn ẹni tí wọ́n nímọ̀ yẹn wọ́n lò fọkúlù ńlá hu mi mọ́tàgá hu má yòrí dù gbogbo ohun tí ń fẹ́ náà ní òrì fàyín káka tó. ìmọ̀ nìyẹn táwọn onímọ̀ bá dákẹ́ fọ̀fí kíró wọ́n ronú ni o ìmọ̀ àdì nípa ọ̀rọ̀ àlìkìyàmọ̀ kò yẹ kó lè pariwo wọ́n ronú nípa ọ̀rọ̀ àlìkìyàmọ̀ wàá iná kọ̀ọ̀kù.

ẹsìn máa sọ ọ̀rọ̀ òtítọ́ ọ̀rọ̀ tó correct ọ̀rọ̀ gidi gbólóhùn tawhid al-amru ma'ruf àwọn ọ̀rọ̀ gidi nìyẹn. torí bẹ́ẹ̀ táwọn olùmọ̀ bá fẹ́ sọ̀rọ̀ sí wọn kọ̀kọ́ lóhùn mú sàdídù ọ̀rọ̀ tó máa jáde lẹ́nu wọn sàdídù ní ọ̀jọ̀. ìyàtọ̀ mẹ́rin àárín ṣẹ̀dídù àti sẹ̀dídù ẹ̀rí pélé ní sọ̀fírù ní ọ̀lọ́mọ lórí. ẹ máa pẹ́ sin wọn ìpa àwọn ọmọlà ni wọn kọ wá gé oúnjẹ kínní àná sí ìkejì òun ní sí ìmèrú wá òun ní sí ìlú tóun di kínní ọ tóun lomi inú mèrú wá ẹni ọ̀fẹ́ rú wá òun náà ń pè ní omi ọ̀nà àwọn haúsá ọmọlà ẹ mọ̀ fún àwọn ọmọ wa ń kéwù níjọ́ kínní àná sí ìmèrú wá sí ìlú tí ó ní omi nínú tùmílẹ̀ yìí ò ní omi nínú lọ́dún ìfọ̀kọ́ olóhùn ọmọ ọ̀hún ṣàtìyẹ̀ sà ọyàtọ̀ sí sà ẹ̀dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ gbólóhùn wọn tí wọ́n sọ gidi ló máa jẹ́ ajé gbólóhùn òtítọ́ gbólóhùn tó tó déédéé àsọ̀bádé àwọn akẹ́kọ̀ọ́ sọ́rọ̀ àsọ̀bádé kankan sábà máa dára aláàgbólógún òun náà ní gbólóhùn la ilaha illallah ọ̀sọ́rọ̀ àsọ̀bádé kankan òun náà ní kí náà lè amúrú màrúf wọn náà híw fàánilmùnkà olùgbòhùn tó yẹ bá sọ yẹn ìyẹn lè sàgbá kan bẹ́ẹ̀ o àfi ní ẹ bá wí gbólóhùn tó ìdá àbí ẹ fi pàṣẹ dáadáa àbò fi kọ́ nǹkan tó jẹ́ bàjẹ́ torí pé àwọn olùmọ̀ yẹn tí wọ́n bá dákẹ́ wọ́n ronú balẹ̀ kìyàmà ni wọ́n iná tọ́kù tí wọ́n bá wá sọ̀rọ̀ kọ̀ọ̀kan olùhùnmú kàdínú ọ̀rọ̀ tó máa jáde lọ́nu ọ̀rọ̀ gidi ni káwọn náà máa wọn ọ̀rọ̀ wa àwọn ọlọ́rọ̀ fífọ̀. ẹni tó bá dákẹ́ wọn ò lè ṣàfihàn nǹkan lọ bá o gbogbo gbogbo àfikọ́ sásọ̀rọ̀ àfikọ́ sásọ̀rọ̀ tó bá ti wọn ọ̀rọ̀ rẹ ẹgbẹ́ díkìrù lọ́ máa fi ṣe wọ́n máa fi pààyàn láṣẹ dáadáa ni wọ́n máa fi kọ̀ bàjẹ́ ni yóò kéré kẹsẹ̀ máa pọ̀ lọ́rùn ẹ̀ gbogbo ọ̀rẹ́ tẹ́lómi ọ̀dà tí wọ́n fi mú pé àwọn ọ̀pá ni àwọn ó ti mẹ́wọ̀n ni àwọn ó ti kẹ́kẹ́ fún ahùn yìí náà látọ̀ náà tó káwọn náà sí àwọn olùmọ̀ yẹn nínú àwọn orin ádàbò kótó di bá tún débẹ̀ wọ́n tún fún wa ní àṣàrò mi látọ̀dọ̀ àtọ̀ bin Muslim látọ̀dọ̀ Abil Malik ó ní magbó Maimun bin Mahran tí ń sọ báyìí pé. nafsi le ulama mudallati dallati fi kulli kulli yá ti. وجدت صلاة قلبي في مجالسة العلماء ẹ gbà báyìí àgbàgbérò àwọn àṣàrò yìí ká fi ṣàǹfààní ìgbà tó rí tí wọ́n ti pé tán tí ní kí irun pọ̀ ọ̀rọ̀ tó dá ń jáde lẹ́nu wọn ẹ ọ̀pẹ́ lómi tó ń bá lọ́wọ́ sọ̀rọ̀ tó dá báyìí bíi náà ni ó ti sọ̀rọ̀ àdìkìrì yẹn pọ̀ ìbáàdà pọ̀ dáadáa pọ̀ zikiru méjèèjì wọ́n ń ṣe àti talámù àti tẹlẹ́mì gbogbo ẹ̀ pátá ni wọ́n ń ṣe sábàbí yẹn ó jẹ́ kí ọ̀rọ̀ tó da kọ́ máa jáde lẹ́nu wọn nínú kẹtọ́ jáde lẹ́nu afáwa yìí ó ní bínọ́fsì al-ulama ó ní ẹ̀mí òun òun fi yá àwọn olùmọ̀ sẹ́rí àwọn olùmọ̀ yẹn hàmdọ́ọ̀làtì fi kulli balda àwọn nìkan tó sọ ọdún tí ń wá kí n gbogbo òlu òun wọn bá ti dé lukẹ ẹ dàpọ àwọn olùmọwé tí wọn dúró déédéé nínú súnà òní bẹńbí báyìí ní ìwà wọn. wà ń bó kìyà sí àwọn náà sì ní bùkátà tèmi lórí pé tí wọn bá ti rí wọn bùkátà bí i ìdá àlámọ ajídùmọ tí ń bẹ rí wọn yìí máa wá wọn ni ọ torí mi rí sọlá àkọlùbí dídá ọkàn mi fi mùjà lásàtìlẹ ọlẹmọ ọwà níbi máa jókòó táwọn olùmọ̀ ìyá àwọn olùmọ̀ tó bẹ̀rù ọlọ́run ni tábà ti ń dáko olùmọ̀ nígbà tó náà wá jì láwùjọ tá a bára wa gbogbo àwọn alásìkò yẹn náà lẹ́ẹ̀ máa pè lólùmọ̀ mo ta fẹ́ ló kò sí táwọn àfáàlẹ̀ wa àwọn àfáàwò làwọn àfáàlẹ̀ ti níbo làwọn kéwúdé tí wọ́n fi ń fẹ́ ló kò sí nǹkan kan ìṣèlú gbé àwọn àfa alásìkò mo là ń sọ wípé kì máa jókòó táwọn olùmọ̀ òun ni sọláàkù kọlì àbí fasadil kọlì rọ àwọn olùmọ̀ tí wọ́n kọ́ yẹn lójúro sọlọ́wọ́ ọba dẹ́dà àwọn ẹlẹ́ni fasadil kọlì ni wọ́n. oríṣiríṣi rìwáyà ni orin ni máa ń wá ó lè jẹ́ yá kúrọ́ à àbí yá ìlànà àdínì yá mílíọ̀nù bilad mọ́ yóò sinmi ìmìlá ìdàlùmí kò fásitì yẹ̀yin tẹ́ mọ kéwúké dáadáa ẹ̀yin náà ní yọ ọdún kí ni ó tún yọ̀ sí nígbà tí ọba bàjẹ́ ló ṣe pé ẹ sẹ́yìn kan bá ti ro gbogbo ẹ̀ pin pé bò lòun ṣe fẹ́ dì ọba ti dọ́dọ̀ olùmọ̀ báyìí ara rẹ̀ ó ti kalẹ̀ gáà láì ṣe pé wọ́n lóògùn fún yẹn ọ̀rọ̀ náà wọ́n bá sọ irú àwọn olùmọ̀ yẹn là ń sọ èèpọ̀ tó lọ bá àwọn ẹni tí wọ́n wò fún nínú àwọn ẹni tó yẹ pé wọ́n mọ idán olùmọ̀ làwọn náà fẹ́ sí kẹ́sì àwọn olùmọ̀ tí wọ́n mọ idán tí wọ́n mọ àṣekù pé fáwọn lọ́lọ́ bá pé aa àṣẹ ti ta ti pẹ́ ọlọ́run ló ní o tètè dìde sí. a sì gbìyànjú ní síbí wọn náà mọ lágbájá wọn pé tiẹ̀ náà tajẹ lé lọ ọ̀dọ̀ wa lọ́wọ́ àgbà yẹn nọ́mbà tó ti wá wá yìí ní sùn àwọn ọ̀wá mọ̀gà ó ní bá ṣe rin ìṣòro àwọn eléyàn. bákan náà sábẹ́ kò lè bẹ́lẹ̀ wí al-ma'ruf bil-barbari wọn nínú orin rẹ̀ wọn yà sọ wípé wàlẹ ilmu yajilu làánà àkọọlẹ bí sọ ìdìhì kama yóò jà lè sáwà dàzul mọtìl kọmọrù. wọ́n ní wàlẹ̀ ilmu ẹ̀rí mọ́ yẹ́jì ló lẹ́ ìmọ̀ ń kílíà àìrí na àǹkọ́lì sọ níbi yìí kò ní ọkàn ẹni sí àìrí na pẹ́pẹ́. kàmọ́ yòjálí sàwádà gòlmọ́tìlì kọ́mọ́rù tọ́ba pé yòjálí náà á lọ torí jújílì yẹn ó lè tún fẹ́ kó wàhálà bá tọ́ba pé ní yòjálí òun máa jẹ́ mọ̀tẹ́fù ìlú ṣùgbọ́n èyí lọ fẹ́ kọ́ lọ bẹ́ẹ̀ yẹn òun ni mú òṣùgbọ́n kan lè lọ bẹ́ẹ̀ kó pé ní kàmọ́ yóò jálé òun ni kìsàrò fi ní bábá ìtìyàn kàmọ́ yóò jálé ọ̀ pé kàmọ́ yẹn ajẹ́mùtẹ́ yóò jálé ìyẹn jẹ́ kí ni ẹ̀yìn lónìí kàmọ́ yóò jálé sàwádà zolmọ̀tì kọ̀mọ́rù gẹ́gẹ́ bó ṣe já sí wípé àlìkọ́mọ́rù òṣùpá ṣe máa ń gbé òkun kúrò. sebílẹ̀ iná ẹ̀yà wa kì í ṣe pé gbàdá bá fẹ́ forin gbé kalẹ̀ ike wọlé ìdá zoli ilmi bi tako akaja ilé ha ẹni tó nímọ̀ tí payọ̀ ọlọ́run ọba ẹni tó nímọ̀ pẹ̀lú bẹ̀rù ọlọ́run ọba tí ń bẹ lẹ́mí ẹ̀ lẹ́wọ̀n fẹ́ lómi ò nímọ̀ ó tún dájú. kò sí bẹ̀rù ọlọ́run ọba pẹ́ ẹ̀ ẹni tó nímọ̀ pẹ̀lú payọ̀ ọlọ́run ọba lẹ́sà kàjá hílẹ̀ ha ọ̀dà bí olódò tí ọmọ payọ̀ ọlọ́run àwa náà mọ̀ bẹ́ẹ̀ wọ́n lálùbà sírù tà ẹni tó rí nẹ̀kọ̀ dàbí afọ́jú mọ́ làwù gbà sọ́ọ̀rù tóun ò lójú sọ́pàpọ̀ mọ́ra wọn ọ̀pàpọ̀ láfi dúbò làwọn ẹ̀sìn máa jẹ́ olùmọ̀ nínú àwọn àṣàrò tí a tún wá fún wa eléyìí ọ afáwa Muslim al àbíká sọ yìí pé agbe láti ibi náà ti mú wá náà fẹ ahmed khalid bin yazid al-barzai olóògbé ahmed muhammad bin yazid muslim al-ansari tí wọn fẹ ní ibn al-khanaji ọ ní túmọ̀ ọmọ ọ̀gá àlàsùnà wò látọ̀ àlẹ́ lọ́wọ́ wọ khanaji rò nìyí ìtumọ̀ ní òtún olè má láìkẹ́ lọ́wọ́ ẹgbẹ́ kájàrú gan àdáni wọ́n gbé bẹ́ẹ̀ ìjáàmù rẹ lè jẹ́ kànáàjì o ó sì lè jẹ́ payà ńgbà mi ìwé ìtọ́lọ́wọ́n bá ń sọ nípa àwọn mùnàfíkì ọlọ́run ní wọ́n bálá gátìlúkú ló kó kànáàjì à mọ̀tẹ́sọ̀ nùnà mi là èso nùnà ọkẹ́ ń gbọ́ pẹ̀pẹ̀ ibi sáà ní kú síbi táwa ni ọlọ́run ní tẹ̀dúró àyùnú nǹkan lẹ́dẹ̀ẹ́ yóò ṣe àlẹ́ yìí nínú ẹ̀ bí ẹni tí ń dákú. torí bẹ́ẹ̀ afáàní àwà lẹ́nu ọ̀nà Muhammad bin Mus'ab al-Qurqusani àwọn àkójọpọ̀ nínú ashabil hadith wọn lọkùnrin kan bẹ láàrin wọn pè ní ìrántí nasiru bi shi'ir ọmọ nkpọrin àwọn arìnrìn kẹkọọ jáde sí wa ó di bá wa sọ àdìsí ẹyọ kan péré àbádìsí méjì wọn nígbà tí wọn jáde kọ̀dé kásọ̀rọ̀ àlà àkọlù ìbẹ́yìí tó mi lọ́sẹ̀ ilé orin kan ti wá sẹ́mi mi. فمن أخبرني لمن هو حدثته ثلاثة أحاديث فقال الفتى العراقي أو أنا الله أبانك إلي ولو ألوك أنا بيك إلي على العلم فيه ó ti fẹ́ rí mọ̀ fíhì hayatun lil qulubi ìṣẹ̀mí ń bẹ fún ọkàn nínú mọ́ tahya al biladu gbogbo orílẹ̀ sì máa wà láàyè tírúgbìn rẹ̀ ọ̀jáde ìdààmú masa alimẹ́tọ̀rù kódà kójò má rọ̀ bìtìmọ̀ lágbára dé. alifata wa ni orin tó ń kọ yọ jẹ tusafikul barbari ṣéèkù yẹn wá ní á ah, òdodo lọ sọ ọmọ bàjẹ́hu kí ni mo tọ́ wá wà lẹ́yìn rẹ̀ ọwọ́ àṣẹ ìwúrò èyí tá a wí ṣáájú ẹ̀ wípé ànímọ̀ máa ń kílíà àìrí nàgó lọ́kàn ẹni tó bá nímọ̀ bó ṣe já sí wípé alikọ́mọ òṣùpá bí ṣe máa ń mú dúdú. òkùnkùn kúò ṣéèkù yẹn wá ní a òótọ́ lọ sọ ọ wá sẹ ẹ̀kọ́ ní hadithi ní ọ wá kọ́ ládìsí mẹ́fà ọsọ hadithi mẹ́fà fún sami'naha ma'ahu àfa ilá náà wà ń kalẹ̀ àfẹ̀kọ́ àwọn orí adábù báyìí bí àwọn nǹkan báyìí lọ́yẹ kí wọ́n náà ha sórí máa fi sọ̀rọ̀ yìí sẹ́ẹ̀dì àwọn orin àwọn olófin mọ́tí ń bẹ ní àyíká yìí. bí àwọn orin ewì tó wúlò báyìí ọ̀hà sórí orin kéwù wọ́n tó akọ̀lé ìlédè èdè lárúbáwá tó ṣe pé náà wọ́n fi sọ àlùkùránì kalẹ̀ pẹ́ẹ́pẹ́ wọn náà lèyàn fi ka súnà nẹ́bí lákàyè jùlọ sallallahu alaihi wa sallam. sọ nípa bẹ́ẹ̀ atúfẹ́ bọ́ sínú àdìsí mi tọ́wọ́ nínú àwọn jùmọ̀lá àdìsí tí ọlẹ̀ yẹn tọ́ ṣùgbọ́n àlèmáka sọ̀dà kálẹ̀ fi ṣàlàyé ẹ̀ fún wa ṣùgbọ́n gbàdọ́wọ́ nínú fàdọ́ lọ́jọ́ káwọn afáwa ní ọkọ̀ ọgbà ah, wọ́n ti láti méjìsì lọ rẹpẹtẹ bí náà lẹ́sìn lọ́lẹ̀ yìí tá a bá mọ̀ bó láti mọ̀ ẹ wọ pé alimtu sharra la li sharri lakin li tawqi wa man lam ya'rif sharra min al-khayri yaqa'u fihi mọ́ aburú ìdí láti fi sọ aburú wọ́n láti lè sọ́ra ọ̀gbìn gbà tí bá ti gbé pé mo ti gbá gbèsè aládìsí tọ́lẹ̀ ẹni ń ka yàrá ti kọ́ nínú jamiu bayanil ilmi wa fadli ìwọ lè fi díẹ̀ múlẹ̀ díẹ̀ ìdè ìmọ̀lọ́lá tó tọ́ ṣùgbọ́n kò dé bí irú àdéhùn tó wá mẹ́ yóò lálàáfíà wà lè fi díẹ̀ múlẹ̀ nǹkan pè ní mọ́ nìyẹn. nípa bẹ́ẹ̀ wọ́n látọ̀dọ̀ eh, Abdullahi ibn Amr ibn Al-As radiyallahu ta'ala anhuma wọ́n ní òjijì ọlọ́run sallallahu alayhi wa sallam. مر بمجلسين في مسجد أحد مجلس مجلسين يدعون الله ويرغبون إليه والآخر يتعلمون الفكر ويعلمونه فقال رسول الله صلى الله عليه وسلم كلا المجلسين على خير وأحدهما أفضل من صاحبه أما هؤلاء فيدعون الله ويرغبون إليه فإن شاء أعطاهم وإن شاء منعهم وأما هؤلاء فيتعلمون ويعلمون الجاهل فإنما بعثت معلما ثم أفضل فجلس معه. طب أرجع به ما دع فيه اشتهر. أعرف gbajúmọ̀ gan wọn láti ìbá ti bá ti tí ó débẹ̀ ẹlòmíín náà bá bẹ ti wá sí lọ́la ó lè fàdé tì ti wá sí o pé àtẹ́bí gẹ́gẹ́ bíi tí mo pàtàkì dé báyìí báyìí máa ní wọn tó ṣẹlẹ̀ ń pa rẹ̀ báwa ni kí ó débẹ̀ lónìí bí àdéhùn tó lẹ́nu ńjọ́jíjọ́ ìgbà kí ìgbà tá a bá ti rí fáwọn ẹ̀ka sàlàyé ìkọlẹ̀ fún ọ. bó ṣe pa kúkú fẹ́ sùn wọn lọ sí ní ìwòsàn lọ́la ni. aráàdì ìtìtọ́lẹ̀ ya aráàdì ìtìtọ́lẹ̀ ta ló fẹ́ jiyàn pé mọ̀ lọ́la. sọ́ọ́ ọlọ́run ti gbé dáhùn fúnra àlùyẹ́ sọ̀rọ̀ lẹ́dínà yàrá-mú lẹ́dínà láyàrá-mú. àti درجات أو أي أقول ركعت شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط الله تقول نبي الله آدم قلت لا جل يا آية ملائكة ها وعلم آدم الأسماء كلها قال ربك الملائكة تسجدوا لآدم تريد أن تسجد فلم تريد ọ̀rọ̀ lọ́dún yẹn ń sìn àwọn àyà fún àwọn àhàní ìsìnkọ́ òun èyí ọ̀gbádùn lọ́dún yẹn ń sìn àwọn òdì mọ́ bẹ̀rẹ̀ lọ gbajúmọ̀ láwọn àwọn àfà tó máa fi ń ṣe wáàdì ṣùgbọ́n nǹkan tó kẹ́ ìyá wa nínú nǹkan tá a ti kẹ́kọ̀ọ́ nípa àhàní ìsìnkọ́rin pé ìjọ tíjọ́ ìgbà tí ìgbà náà bá ti fẹ́ fi ṣe bá ní sọ̀rọ̀ kásàlàyé ni wọ́n ní òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ọkọjá níjòkó méjì kan nínú mọ́sálásí rẹ̀ ọ̀kan náà àwọn àjòkó yẹn wọ́n bẹ lọ́wọ́ wọ́n sì ń sojú kòkòrò sọ́dọ̀ lọ. sọ̀rọ̀ yìí pé tí àti ìdìbò lọ́la lórí lálàáfíà rẹ̀ ah, àáfà àwọn èèyàn yìí ti máa ń kójọ tó rárá sí fáwọn ń ṣàdúrà wọlé wọ́ọ̀nì rẹ̀ wọ́n lè di wíìlì tí wọ́n tù àwọn onírọ̀lẹ́ jímọ̀ wọ́n lè ní wíìlì tí ni wọ́n ń ṣe wọ́n láwọn kejì àwọn ń kọ́ àlùfẹ́kì àgbọ́yẹ wọ́n tún fi mọ́ra wọn wọ́n lè jẹ́ ọlọ́run sọlọ́lọ́ àtàláwá ní kìlá límọ́jìlì sẹ́yìn ní àlá fáyì ìjókòó méjèèjì náà lọ́wọ́ lórí dáadáa ṣùgbọ́n kan lọ́lá ju kejì lọ ọmọ àhùlẹ́ ẹ wá láwọn tó ń ṣàdúrà yìí tí wọ́n sojú kòkòrò sọ́dọ̀ ọlọ́wọ́ báyìí fa ìṣe àtọ̀ tọ́ba wọn lọ́wọ́ á fún wọn fa ìṣe àbọ̀dà àhùn bí wọ́n tọrọ ọlọ́run lè má fún ọ tó bá wù wọ́n àmọ́ àhùlẹ́ àmọ́ wọn kejì táwọn ń kọ́ ìmọ̀ tó ń fi mọ aláìmọ̀ kan wà ìnáwó ọ̀rìn tó mọ́ àdìmọ̀ alára wọ́n gbé mi dìde kí n jẹ́ olùkọ́ wọn lọ sọ sọlá sí lọ jókòó táwọn eléyìí nìyẹn ọtọjú kọ́ni ọ̀dọ̀ wọn ọjà lẹsẹ bá àwọn ọba jókòó tó ẹ̀rí fáwọn ẹni gbọ́ àdìsí yìí ti pẹ́ ọwọ́ àlùsùnù ti àárọ̀ mi ṣùgbọ́n àdìsí tọ́ lẹ́nu torí inú sánẹ́dù rẹ̀ ẹnìkan bẹ tí wọ́n pè ní ibùdó àdìhọ́m tábàtì ká hàdáta ní ibùdó wà àbùdá tó fi hàdáta ní ibùdó àdìhọ́m wọn lọ́ bàjẹ́ ẹnìyẹn ṣùgbọ́n ẹ má jẹ́ àgbàgbé o. àní hadithi wọ́n ti lè ṣe pé à ń tẹ́ ànẹ́bí kọ́rọ̀ rẹ lẹ̀ ṣùgbọ́n sanẹ́dù ẹni ọgbà wa ló ní ìdìtàgbà kí èso nípa rẹ̀ nípa ọ̀rọ̀ sanẹ́dù àfin òun lọ́fà o. ọ̀rọ̀ náà lè lálàáfíà o ṣùgbọ́n ẹni tó mú ọ̀rọ̀ yẹn wá ó ní àbújá kù. bákan náà nínú àwọn àṣà èyí tó tún wá òun náà ni Ibn Wahab wọn ní Abdulrahman ibn Shuraih ìyẹn náà sọ fún mi pé mo gbọ́ Ubaydullah Ja'far. العلماء منار البلاد منهم يقتبس النور الذي يهتدى به. tọ́ ọgbọ́n àwọn eléyìí ní ìsìn ọ̀rọ̀ tó jáde ní àwọn làákàyè tó sọ sí i ọ̀rọ̀ mo ti ń sìn àníìdí ká máa fi sọ́dọ̀ yín fàmí ọ̀dọ̀ yín fúgbà tí èkú ṣe bá nẹ́bì lórí sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n mú mi ìmọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n kí lọ́dọ̀ àbẹ́bí ni wọ́n ń sọ̀rọ̀ nínú àwọn òye tó ti yé wọn. àwa ti tẹ̀lé àwọn ìlẹ́mọ̀ mọ̀nẹ́rù bílẹ̀ a lè pè wọ́n ní àmì àmì ìlú tí wọ́n máa fi ń sàmì pé ìsẹ́yìn lẹ́bi dé yìí o ọ̀yọ́ ni bí yìí o àtàwọn kìnìún tẹ̀ máa gbé tẹ́ máa kọ kìlómítà yẹn lọ́gbẹ́ ẹbí tó kó fíníjò ẹbí dábàá kìnìún ẹbí dádodo ẹbí dọ́sọmọ́ àtikẹ́tì bẹ́ẹ̀ wọ́n á gbé ibi tẹ́ wàá yí kankan yín ni ọ mọ náà ọ ìdánimọ̀ àlàbí àlàálẹ̀ èyí tá a fi kọ́nu ìdábòtò yìí ní ìjọ ní nígbà tí wọ́n bí Ali ibn Abi Talib léèrè radiyallahu ta'ala anhu wípé ìjókòó tí ọlọ́wọ́ bá tẹ̀ dá yóò sàlẹ́sà pẹ̀lú kankan tí ò sọ fáwọn mi Ali yìí ní tó bá wà bóyá ó máa wà nínú àpamọ́ tí mò ń fi dàbí yìí gbàdé ọyọ jáde nínú nǹkan tó yọ jáde ń bẹ òun ni fílẹ ànàlọ́ọ̀bù mọ̀nzábàá lọ́wọ́ yìí lọ. ikú jíjẹ ọlọ́run sọlọ lọ́wọ́ sọlá ń sọ pé ìgbín jìnnà sáànù ọlọ́run fi dẹ̀tẹ̀ ọlọ́run ọmọ ajẹ́ tẹ́mi yóò tó ṣe pé ń pa nǹkan abẹ̀mí. ẹ má pè lẹ́rẹ̀ lásán ìyẹn lè pe sí kọ́sàgbákò ń pa nǹkan abẹ̀mí fún nǹkan mi yàtọ̀ sọlọ́run ẹ sáà ti hadithi ẹni tó ti pé kọ́rọ́ torí bẹ́ẹ̀ láàánú Allahu man dhabaha li ghayri Allah nítorí pé azabuhu ibada kíkọrẹ ìjọsìn ní alọ pé ẹ ní báwọn jẹrẹ kérésì àti ọdún ńlá tí wọn fẹẹ jẹ yìí o azabuhu ibada wọn sì láwọn fẹẹ fi ṣe ìjọsìn ní àfihàn lẹkọọ máa pariwo rẹ gẹ́gẹ́ bíi wọn ní ìwọn tá à ń sọsọ la ń bẹ́ẹ̀ nìyẹn ìdí dandan Ọlọ́run kọ máa jẹ tiẹ̀ ní ìyówù pé pé dábàá àlọ ghayri Allah ó dùn bú nǹkan nǹkan àdàmí fẹlẹmí yàtọ̀ sọlọ. láàánú lọ́hù mọ̀n sábà wà lìdá yìí. ìgbìdàdì ọlọ́run kọ́ máa jẹ́ tẹ́ni yóò tó yẹ pé ń búyà àti bàbá rẹ̀ bó lè ó ṣe búyà àti bàbá rẹ̀ ó búyà ó yẹ fún àbúrò bàbá àwọn dẹ̀ bá fọ pọ̀rípọ̀rí ìfọ̀rọ̀dà ló bá ká rẹ̀ fún. tí bàbá ò ju bàbá lọ. láàánú lọ́hù mọ́ni àwa mọ̀ọ́dísà ibi dẹ́dẹ́ ọlọ́run ibi jìnnà sí kí ọlọ́run kọ́ máa jẹ́ ẹni tó kó níbi dí àmọ́ra irú táwa mùsùlùmí ìsìn la rí o lẹ́yìn táwọn kèfèrí àtijọ́ wọ́n wá jímọ̀ káàkiri ọwọ́ wọn ọba wọ́n lè ti sáájú wa o sátọ̀dé sí ẹ̀rù bí lọ́wọ́ sẹ́ńdé bọ́ sí kiri yó àwa la wá dé lẹ́yìn àwa la wá dé jimọ̀ iná ẹ̀sìn ọ̀gbẹ́ jimọ̀ ṣáájú sátọ̀dé àti sẹ́ndé. àlejò sallallahu alaihi wasallam ọlọ́run ò jẹ́ wọn mọ̀ nàìjíríà àti. bá a ti dé lẹ́yìn a dé lẹ́yìn aṣáájú ni wá ń jẹ́ òbí dàrọ̀ ìyá mọ̀ títí ayérayé wọn máa tẹ̀lé wa ni. àwọn mùsùlùmí ìsìn tí wọn dúró déédéé ọ̀bá tún gbà lẹ́mọ̀dẹ́sẹ̀ kó nínú mùsùlùmí. èèyàn ni wọn wọn bá tún lọ bá ajá fa òkú ẹran la ilaha illallah sẹ́ńdì báyìí kí wọ́n máa gbé lọ jẹ́jẹ́ wọn àwọn mùsùlùmí bá tún lọ bá wọn fà ǹjẹ́ kí ló dé wọn làwọn fẹ́ fà sàlátù síjọ sẹ́ńdì yìí ìkárọ̀lù yìí ni. júmọ̀ àtàwọn ẹni yìí wá kí ọwọ́ wọn ọ̀bá ọwọ́ ti yí wá bà. ẹ wá tún lọ bá ajá fa òkú ẹran ẹjọ́ ń fa ìjẹkújẹ. ẹ bá tún lọ sẹ́ńdẹ̀ lẹ bá tún lọ bá wọn jà sí ẹni ẹ̀yìn ti àsálátù bẹ́ẹ̀ ni ní gbogbo àwọn yẹn ń lọ sọ́ọ̀sì ẹlòmíín lọ kínní àwọn òfin kílà ní oṣù wọn ti ń pọ̀ jù káà ní ọlọ́pọ̀ ìdí ká pọ̀ bíi yẹ̀kúyẹ̀kú. ibi tá wá ń lọ gan ọlọ́rọ̀ kẹrin tó kọ sínú ẹ̀ òní pé láàánú lọ́ọ́rù nínú ẹgbàá wa mi tù kó mọlẹ àwọn ìbí dandan ọlọ́run gbé jìnnà sí kan ọlọ́run kọ́ máa jẹ́ tiẹ̀ nìyó kó ti fi lọ chíǹjì àlá rẹ̀ ìyẹn jẹ́ tẹ̀yìn onílẹ̀ ẹ̀yin wọlé wọlé ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run o ọdọ ọ̀dà ti ṣe fún yìí lásán tún ṣe pálapàla yẹn ọba mójú ẹ̀yìn ṣìkan lọ́wọ́ àrùn sọ níta kò tó wé kọ̀ọ̀hù wọ́n á filẹ̀ fún wọn ní sábẹ̀ àrùn bíi òdìdí ilẹ̀ méjèèjì náà fọlá wọn sọ pé òun dá sẹ́mẹ̀ méje wọ́n lọ àwùjọ mísìlá òd ní sọ́tù tọ́lá abẹ́ sọ́tù ẹ̀ẹ́dìjìn nìkan yàrá sẹ́tọ̀ láàpù náà ní sọ́tù tọ́lá yìí kó tó ṣe kí ni ọ kó tó wá ṣe ẹ̀ẹ́ ó ṣe ilẹ̀ náà ní kí ni mísìlá bòdù wà láàbùtọ̀ mísìlá bòdù ó ṣe ilẹ̀ náà bẹ́ẹ̀. sítọ́lá kùnà àbí kíni sáré fi lórí rẹ̀ sọ́tù tọ́lá dà. sọ nípa bẹ́ẹ̀ ibi dẹ́tẹ́ ọlọ́run kọ́ máa jẹ́ tiẹ̀ ní ìyó kọ́ máa chíǹjì àlàálẹ̀. àbáyé náà yé àtàwọn ọ̀gá tí wọ́n ti kọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n kéwú lọ́dọ̀ àwọn tó kéwú lọ́dọ̀ àtẹ́bí sallallahu alaihi wasallam. àwọn wa sọ wípé sẹ́rẹ́ àwọn ìlẹ́mọ̀ àwọn ni mọ̀nẹ́rù ìbílẹ̀ àmì ilẹ̀ ni wọ́n àmì ìdánimọ̀ bíbẹ̀ kọ́ gbogbo olú ọ̀kẹ́ pọ̀ ni. tí ìbá sàlà ni wọ́n fi ni tí wọ́n fi ba owó ẹ̀jẹ̀ ní ìsìnyẹ́ wàhálà wa dé àwa arúgbó ibà ọ̀kan bọ́ sí mọ́ǹsìn wọ́n yọ jáde wọ́n yọ gbogbo ẹ̀. minhum yóò dábàsó nọ́ọ̀r látara àwọn olùmọ̀yẹ́ wọn láti máa mú ìmọ́lẹ̀ alẹ́ ni yóò dáadáa dé tààfi wá ìmọ̀ náà asaru lele inú ọ̀rọ̀ ta lè ṣàǹfààní pẹ̀lú ẹ̀ ó jẹ́ ọ̀rọ̀ tó jáde nínú ibi tí ọgbọ́n wà. wọ́n ní Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu fóun náà sọ̀rọ̀ yìí ṣùgbọ́n kò rìn ilẹ̀ dọ́dọ̀ rẹ̀ dé kò rìn ilẹ̀ dọ́dọ̀ rẹ̀ wọ́n ní ṣùgbọ́n àfìsì rẹ̀ dalé àwọn olùtọ́ wà mbẹ́ yìí òun ló dá wàhálà alẹ́ tọ́rẹ́ nìyẹn nìyí ọ̀gbọ́n kéwú lọ́dọ̀ عبد الله بن مسعود رضي الله تعالى عنه كانوا قالوا والله رأس عبد الله بن مسعود يطالبين نعم المجلس مجلس تنشر فيه الحكمة وتنجى فيه رحمة فعلي ما دلع جوكو تنجي فيه أضمال أنت كامبه وترجى فيه الرحمة تدرك كننوه إن أرامين هل يكون ما سوى على تتنبو سيقام ويعني توجه لهم nínú àwọn kẹtó ti yé wọn nú ẹ̀kọ́ tí wọ́n kọ́ lọ́dọ̀ àwọn tó kéwú tó kéwú lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ni wọ́n ti mú jáde fún wa látọ̀dọ̀ Hisham látọ̀dọ̀ Hasan. من طلب الحديث يريد به وجه الله كان خيرا مما طلعت عليه الشمس. يعني هو لو وما حديث láti fi rí ojú rere ọlọ́run ọba kí pé kó fò fáfáì àlùmílẹ̀ fẹ́ wọn sọ pé àfa dé àfa ọgbà kankan mọ nìyẹn wọn àyẹkọ fẹẹ fi ojú rẹ Ọlọ́run kó lèyàn ti fẹẹ fi mọ ojú rẹ Ọlọ́run ọba òun ní ìgbé wọn fẹẹ máa fi sin lọ kó yé mi gbogbo nǹkan tèmi ní òsì sínú dáadáa kí lè má ṣe mo ní tún fẹẹ ṣègbìyànjú pẹ̀lú mọ tí ń kọ yìí ó lè gbé gbogbo àwọn ẹni yóò tọ́ bá wà ní ọ̀rọ̀ ha mi tí nǹkan ò sí yìí làásọ̀ di mọ̀ fún ojú rẹ Ọlọ́run ọba nìyẹn ẹgbẹ́ torí Ọlọ́run ní ń kọ́ ọwọ́ akọ̀dọ́ òtí dàáfà ọ̀parí sanẹ́wì àwọn ti ẹ̀sìn kéwù tí kéwù rẹ̀ sì yẹjú ọba ni wàá kọ́ oníkọ̀ sọmọdé sí olùkọ́ ẹ o sì máa gbé orí rẹ̀ kí lò níbi kọ́ yẹn ó sì padà gbàgbé rẹ̀ àbí ọ̀sẹ̀. ẹ̀fẹ̀ gbọ́ àfa àbú ìṣàkọ̀ lẹ́bí rí yẹ kí dùbí kẹ́sìrọ̀ sí ìfà kìmínú wọ́n yẹ kó so ẹnbìnrin káfá ń ṣàdádìdà yóò máa lé sí ni déèyàn bá nínú mọ ṣùgbọ́n tó o bá gbà ìdí mbẹ lọ́wọ́ ẹ̀ fún bá yàfa àwọn kàrí pé yóò máa dìbò lè sí ìmọ̀ nìyẹn ẹgbẹ́ dání kẹ́ bá wọ̀ fún afá lòun àbólùmọ̀kẹ́ lòun òun kọ́ yẹn lẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan lẹ́hùn lẹ́hìn kẹ́kọ̀ọ́ òun lẹ́hìn kúkí ń dọ́gbọ́n kẹ́kọ̀ọ́ ni torí a tún máa lóye yóò tún máa ní kóyè gbogbo ìgbà ní gbogbo àkókò rẹ̀. torí bẹ́ẹ̀ ni yóò tọ́ba wá ìmọ̀ àdì tó fi wọ ojú rẹ̀ ọlọ́run ọba hánà ó lóore fún ju mímọ́ dọ́là àti àléhé ṣẹ́ms ju bọ́ọ̀rùn ṣe ń yọ fún yẹn ní odidi ọjọ́ kan lọ yẹn ní pé ọjọ́ yẹn lóore fún. nínú ọ̀rọ̀ mi látọ̀dọ̀ látọ̀dọ̀ ìmáàmù Zuhri rahimahullah kò sí ohun tẹ́lẹ̀ lè fi sí lọ́hùn jùmọ̀ lọ ibà ẹ̀kọ́ nìkan máa yí pọ̀ fún yẹn ẹ wò lápẹ̀rẹ̀ ní sí ibà ti yẹn ta ìmọ̀ sí gbogbo ìbéèrè kan wọ kíláàsì ń jèrò ọjọ́ ìbéèrè táwọn understanding ìdí èdè tí wọ́n fi nígbà mọ́ lọ bàtà nígbà ẹnìkan máa ní àwọn kó máa ń rí kàjá pẹ̀lú ìbéèrè tí wọ́n máa rù wá. àwọ̀ ọ̀gá ọ̀ kọ́lọ́n tó já sí rárọ̀ ọ̀gá kẹ́kẹ́ wá náà ni. èèyàn fẹ́ béèrè pé sele sílé yìí sì béèrè ni ọlẹ́nìkan bá ti dára ẹ̀jẹ̀ ni àtọ̀ ti dà sára rẹ̀ kò sómi tí ó lò. ó ṣe tẹ̀yọ́ mú aṣọ tí ó tún wá wọ̀ náà ni fáàmù ibi tọ́wọ́ kan ti lọ hú kéwú jáde ní wípé halil mani yunaji masala nìyẹn. kàgbà jùlọ ìwọ́n tó wá jáde pé àwọn àfa alámkálá wọ́n ti tú fún ọ pé omi òórùn àtẹ̀gbọ́ àwọn tó ń pè lómi lọ́gbọ́lọ́gbọ́ wọ́n á pé àtọ̀ wọ́n bá pè ní omi òórùn wọ́n á pè kíákíá òórùn làtọ̀ náà lọ́wọ́ á yìí àti tì tọ́sí jáde alimani. nínú ohun tó rinlẹ̀ jù náà ni pé láìsá iná kì sọmọ pé ó kọ́kọ́ yọ ọrùn díẹ̀ lórí igbó ló sì yẹn ju ọ̀rọ̀ àtàkàrò sì padà wà lọ́dọ̀ àwọn olùrànlọ́dẹ́ ọ̀túnlá ìgbàgbà àti ọ̀dọ́ wọ́n fi dára àti ìgbà wọn. ipe bí ikú mi sẹ́yìn ò lè ṣe tàyà ọba bá sọmọ ibi ẹni tí bá ń ẹ máa wò pé áá níbi ìyẹ̀pẹ̀ náà la bù sọ́wọ́ la sì fi ra jù gbàtà fẹ́ fi bẹ̀rẹ̀ mú ẹ já lọ gbọ́ ọ̀pẹ̀ sátọ̀ yìí. kò í já sí pé a ti sìn ádìlù bá ti padà sí mọ́ra tara náà la sì mọ́ra tó ní ti àtọ̀ tọ́dà tara yìí tọ́dà ti di àtọ̀ yìí. sọ ìkànnì nínú ẹ̀ ìpè mọ́ ọ́n ti dán lọ́ọ́ a kò lè sin lọ́hùn bíi mẹ́sìlẹ̀ láì ọ̀sẹ́ni tó lè sin lọ́hùn tá a sọ pọ́n lọ́hùn sì tó àpẹẹrẹ ẹni tó fìmọ̀ sí lọ́hùn. torí tó do bá ń bá yẹn wọ̀ dìmọ́ ní ẹjọ́ wọ̀ ya jà níyẹn ń ṣe ìjà àkàtàkìtì mi ní ìgbẹ́ olulẹ̀ wọ́n ló gbé mi lulẹ̀ àbá ìfẹ́ wọn máa yí ẹ̀rọ ọlọ́run kẹ́ màá ní ní màá ń lọ́wọ́ ni ní máa ń yàtọ̀ wẹ̀ jẹ̀ mẹ́fà tí yóò máa tú ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀tú wò rọ àwọn ọmọ sí aláì ìṣó yìí bá wà. àbẹ̀ kò hadal miskin yẹ̀tà wọ́n sọ ìsì ń sóbi sí ń sálù àlá lọ tí yóò máa sálù àlá bẹ̀rẹ̀ àbá ẹ̀ ìpàdé àlù àlá mọ́ ni ìṣó wà ní àmà abájú àlá rẹ lọ ọba tí ajá ti mọ parí tó sọsẹ ìwà gbà ni ما دام أنك لم تخرج من من الطهارة في في جاري يكون تعتبر وتوصي وأهلها lórí pé tọ́lá yìí pé yẹn kẹsàn pé ká máa wọ̀ ọ̀dì mọ́ pẹ̀lú odò ní àbá ìjọ yìí pọ̀ jù ọkàn má pẹ̀rẹ̀ kékeré wá nù pípọ̀ lórí pé láì lò mọ̀ gbogbo ọkàn yìí ọkàn yìí gidigidi tí ò tẹ̀lé lójútùú. bákan náà Ishaq ibn Ibrahim bọ́nù mistọ́ọ̀s ó ní wọn máa rù tọ́jú mọ́wúlá gófra ó sọ fún ó sọ fún mi báyìí pé. tọ́ ó ní mo gbé wọ́n ishaq عليك بالعلم لا قيمة ما لا ويمة فإنه láàyè àdìmúkẹ́mí ẹni tí bá ń kọ́ mọ̀ méjì lọ́rọ́ kò lè ṣàfẹ́kùn látara àmọ́tán kò lè ṣàfẹ́kùn kọ́ má rí gbólóhùn kan tọ́ba jẹ́ mọ́ lòó sì ń kọ́ tó tọ́ o ẹtì máa jáwé pé àwọn kù tí mo tún ọmọ tí wa mí lọ gbé símọ ẹni tí ń ká ṣègùn o ọlẹ́gbẹ̀lẹ́ lẹ́yìn lọ́gbẹ̀ẹ́ nǹkan sí afa níbí yìí ká sí afa kò wọ́n jẹ́ sí àfa ẹ kí wọ́n máa kọ́ láwọn àdéhìsì bùlùkù mọ̀rọ́mí àti àrùbáyín náà lẹ́wà wíyà iṣẹ́ àfa nìyẹn torí lẹ́yìn bá kọ́ gbogbo àwọn nǹkan nìyẹn yọjọ́ wàá jókòó yọ máa fi kọ́ yẹn iṣẹ́ àfa nìyẹn ṣùgbọ́n kọ́ bí wọ́n ṣe gúnṣẹ́ iṣẹ́ ni iṣẹ́ gúnṣẹ́ gúnṣẹ́ ṣùgbọ́n bí wọ́n ṣe jó eré kìnìún àti ìrù àlégbà wọ́n bá yẹ pé irú eléyàn ni òtítọ́ ni ni ìyẹn ṣe irú mọ̀ èyí sótórí bẹ́ẹ̀ ìmọ̀tá ni kò máa kọ́ yẹn gbólóhùn kan ò lè wọ́n fún ẹ tí a tọ́ka ẹ sí mọ̀nà bí ò bá tẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ ọ̀ wá lérí gbólóhùn kan tẹ́ni ha àrùn lọ́dà kẹ́kọ̀ọ́ fún ẹ nípa ìparun. ẹ wo bí táìmù ọ̀gá tó sún wa dé láwùjọ ló yẹ pé pẹ̀lú òtòsí ni ó ń fa wàhálà fún wa ẹ wo bára wo ò sí gbádùn mọ́ pẹ̀lú ìjẹkújẹ àdẹ̀sí máa jẹjẹ kú ìjọba yìí wọ̀n náà nù la láti rí àdẹ̀sí tẹ̀ ní mọ́. wọ́n lójì ẹ bá tẹ̀ mọ́ ẹ nílò lẹ́yìn wọn máa tẹ̀ ní. wọ́n ní ewédú ẹ̀sìn kẹ́ máa dààmú onílò pé kò rí bẹ́ẹ̀. bọ́lẹ́rẹ̀ yìí kọ̀sánfà nípa ìwọ́n ló ti lé lógójì ọdún yìí kí ló fẹ́ẹ́ fi ṣe mọ́ òní wọn máa jẹ lọ́dún pẹ̀lú odò ìgbádùn àyè kọ́dẹ̀ lómi lè sunkún tí ọ̀bá rẹ̀ rẹ̀ jẹ ó sì lógójì ọdún bíi ti àyè o wọ́n yà máa sunkún kí ni ń pọ́ lẹ́kún wọ́n máa gbọ́ ah, ọ̀la ìyá ń jẹ mí kí ló wá ní kókó ó ti ń lò láyé àfa kí ló kọ lọ ó ní bẹ́ẹ̀ ni òun ọ̀rẹ́ rẹ jẹ ni. ṣé bàbá ìwà fún yẹn lóye ẹlòmíì ni tóun kà kóun gbádùn tóun. òun kà sọ wípé ẹ bá múlà káàsì ìmú mẹ́ta níjọ́ kan la ilaha illallah àwọn àdẹ̀gbọ́ lẹ́nu àwọn àwọn dókítà àbẹ́ ọ̀ńdọ̀ ńlá mu mílíkì bíi mẹ́ta níjọ́ kan àwọn mílíkì ọ̀làndíà agolo bíi mẹ́ta níjọ́ kan àwọn àdẹ̀gbọ́ lẹ́nu àwọn dókítà táwọn onímọ̀ yìí pé bíyàn bá ní àìsàn ọkàn kọ́tùnẹ́wò nígbà tí wọ́n bí epo sùn àwọn ò rí gbé jáde tó bá lè gbìyànjú láti máa mú bí ọ̀làndíà yẹn tó sì pé náà wọ́n gbà pé òfin gbádùn ní ẹ̀ ọba ti dalẹ́ báyìí yọ lọ ká pé òjò ní ń dà láàmú kílódé wàhálà tá a ti lónìí pọ̀ ẹ bá mú pasítámọ̀ ẹ mú bí kò sí ẹ sáà sa gbogbo èpè kọjá bíi mẹ́ẹ̀ẹ́dógún ìtàsí. láàlá àìlàlà gbogbo ojú tọ̀nà bíi lífà kọjá eléyìí ni wọ́n bá ló lu gbọ̀n bá padà yá wọ́n ló ti lu wọ́n lè ní túnjà kélekèlé sínú rẹ̀ ọlá ìyá ẹ mọ́kẹ́ wọ́n dẹ̀ ti wò ó ń ṣe dáadáa nìyẹn o. Ah, wàhálà tó ṣe yìí pọ̀ ìyàwó òkùn lóko tó di bóso à kí ló ti ń ké sí ni tí yóò bara lè kò ní sí wàhálà ni. ṣùgbọ́n ọmọ ṣe rí nìyẹn. àìmọ̀kẹ́lẹ́ ni ó mú yẹn wọ́n lè síbà ti bọ́ ọ́nù yẹn ni ọ̀yá nù yẹ sí kó kì í sí ìkìyẹ́ kejì mọ́ kó bá ayẹ́mẹ́yẹ́mẹ́ wo ni olùmọ̀ àgbàdì ń bá wa sọ̀rọ̀ ife ìjẹ́ fi ń bẹ fún èsì sallallahu alayhi wa sallam méjì ìkànnì àìsàn wà mẹ́ ègéjì oògùn ẹ̀ wà mẹ́ àwọn àmọ̀ ètò kì bọ̀ ìbọn bá ti di méjèèjì bọ̀ ẹ̀gá ọláyà àwọn gẹ́gẹ́ ń ṣe yín rìn lọ́kàn òdò ní dàrá tọ́ bá sún bẹ́ẹ̀ bá ti gbà tó sùn tán ọ̀ níwò yìí wọn tó sẹ wọn àgbọn tí wọn bá ń fẹ́ gbé òsì lé irú kí ló lè ṣẹlẹ̀ torí bẹ́ẹ̀ lè jẹ ti ń pọ. olùmọdé sọ fún wa bí wọn fẹ́ gbé ọ̀tún lélẹ̀ sallallahu alaihi wa sallam torí ma yọ̀ọ́ ti fún anil hawa in huwa illa wahyu yuha rahmatul alamin. ọ̀rọ̀ yìí ó détí gbọ́ tàwa ádùnmú détí gbọ́ àwọn míì gbọ́ owó jíjọ́ ọlọ́run ti ẹ̀ ní ó ọ̀fẹ́ gbé ọ̀tún lélẹ̀ níwọ̀ ìwọ́n tó tẹ̀ wá rí i pé pèpèpèpè ẹ̀jẹ̀ ẹ̀gbẹ́ òsì ní tún sọ ó lè sàkóbẹ̀yẹ̀ bí ẹ bá fẹ́ ẹ̀gbẹ́ òsì nílẹ̀ síra ìpè kọ́ndíṣàn kan lọ́fà. sọfọ́rọ̀ ọmọ ti rí nìyẹn làbá ti ń sọ fún pé ishaq lọ́kọ́ ìmọ̀ o lọ́kọ́ ìmọ̀ torí mọ̀ tó bá kọ́ ọ̀ nísàlẹ̀ má rí gbólóhùn kan tó yẹ pé atọ́ka àlàhùdà sórí mọ̀nà síbẹ̀ kọ́ o lè tún rí gbólóhùn mi tẹ́ni ha àrọ̀dà ẹ̀ kúri òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kì í sí kí gbogbo nǹkan tí ń kọ́ wa yẹ́yẹ́ ọ̀rọ̀ àkídà àtọ̀rọ̀ bá dà lásán. ìbọ̀rọ̀ bí ìgbésí ayé wa ti máa máa dùn nípa ìlera àwọn tó láwọn eléyìí sáà sọ yìí nípa tó nílera dé tí wọ́n bá lọ sí wọ́n bàbá wọn yọ ọ̀sà kan rẹ̀ wọn náà ní ká á ẹ̀sìn ló ti sọ kan báyìí ẹ wá wàrà tí wọ́n lá máa bo yín dání sí tó ti tó tó sáà ń sọ nípa bọ́rọ̀ mọ̀sẹ̀rí nìyẹn nínú àwọn àṣàrò mi látọ̀dọ̀ àbí ọ̀bẹ́yìí látọ̀dọ̀ Ibn Sirin wọ́n lé Ibn Sirin sọ wípé. يخلط المسجد والأسود بن سريع يقص وقد اجتمع أهل المسجد وفي ناحية أخرى من المسجد خلفة من أهل من أهل الفكر يتحدثون بالفكر يتذكرون ولو قعد فرقات بين حلقة حلقة حلقة وحلقة الفكر فلما فرغت من الصبح قلت لو أني أتيت الأسود من السريع فجلست إليه وعسى أن تصيبهم إجابة أو رحمة فتصيبني معهم ثم قلت لو أتيت الحلقة التي يتذكرون فيها الفكر فتفقدت آه، معهم لعلي أصمم كلمة لم أسمعها فعمل بها فلما فلما زلحت أحدث نفسي فلما زل أحدث نفسي بذلك وأصابرها حتى جاوزتهم فلم أجلس إلى واحد منهم وانصرفت فأتاني آتي في المنام فقال أنت الذي وقفت وقفت, وقفت بين الحلقتين قلت نعم قال أما إنك لو أتيت الحلقة التي يتذكرون فيها الفكرة لوجدت جبريل معهم. طب يزي بابا ولا عبادة. ṣùgbọ́n ti wá láǹfààní ìbí yẹn lálàá ni tó lè lálàá rà nẹ́bí ó lè lálàá rí mi ó sì lè lálàá rí jìbìrì lù ẹnìkan níbo lè yọjà á mọ̀ jìbìrì lù lòún rí abẹ́ ẹ̀ tí ìbéèrè ni mo fi ń sọ yìí lápẹẹrẹ nìyí ẹ mọ̀ pé lójú ayé ànẹ́bí sallallahu alaihi wasallam ọkà àwọn aláwọ̀rẹ́ èèyàn ọwọ́ aláwọ̀rẹ́ dẹ́fíà tó ní Khalifa ìtẹ̀lẹ́bí tó ẹni wọn bá sì mọ dẹ́fíà tó wọn bá lálàárí bẹ́ẹ̀ nǹkan ẹ mọ̀ pé ọlálàárí náà nìyẹn ọ̀rọ̀ náà táwọn yẹn gbà fi rí náà àwọn sọ̀sọ́lá nìkan lórí lẹ́dàá ẹ̀ ìdádọ́ náà fi rí ni àkọọ́lẹ̀ sọ pé kọ́ jẹ méjì lọ ìjọ àkọ́kọ́ òun nígbà tí ọlọ́run sẹ̀rẹ̀ ẹni sí pé ìdíjọ́ ọlọ́run tó ń hẹ̀ sí lókè pé ìyá Muhammad innaka lamina al-mursalin. èmi nìkan lẹ́nu yìí kọjú dà ó sì bo gbogbo sánmẹ̀ tá a rójú tó kẹ̀kẹ́ sánmẹ̀ mọ́ rárá òun lọ́ fa dasọ̀bòmí ẹ dasọ̀bòmí ní ìkejì tó rà nípa sálám tó rí òun nígbà tó ṣe sọ àwọn mìíràn wọn ti jọ lọ dáadáa tẹ́lẹ̀ ń bọ̀ ya bó ṣe tó lọ yíra padà nìyẹn ọba tún dé àlà ayihati àlà ayihati mẹlẹkìnyà lórí ìṣesí ìjẹmàlá ìka yẹn ló tún gbé yọ aláwọn ni wọn lọ kọjọ ààbò nẹsílẹsẹ tó sọ̀rọ̀ nípa tó mẹjì wọn tún rí padà ní rírí yẹn tí ọ̀ papọ̀ mọ́ èyí ni wọ́n fi jọ́ máa ń tẹ̀léra wọn fi hàn tó fi sọ tó bá fẹ́ sọ. àlá tí wọ́n bá ti sọ̀rọ̀ ọjọ́ sí fún wa kí ni wàhálà èrò ti wá ní kòkòrò dáadáa ni ẹ lè ní bẹ́ẹ̀ náà lálálà bẹ́ẹ̀ ni òkú pàṣẹ pé ká irun di iye báyìí iye báyìí là ń kí tẹ́lẹ̀ máa kí iye ṣùgbọ́n ọ̀rọ̀ pé nbà ti jókòó tó lù wọ́n là láàyè sọ. ẹ̀rí àbí ọ̀bẹ yìí látọ̀dọ̀ ìbùnú sírì ó ní mo wọ ní mọ́sáàsì aṣọ àdìbùnú sẹ̀rí ẹ̀ ọ wà ń bẹ̀ ń pè tán ọbẹ̀ rẹ̀ sì ní pè náà. àwọn ará wọn ti jókòó tì lẹ́gbẹ̀ẹ́ kejì inú mọ́ra ti hálùkọ̀ kẹ́ wà mẹ́ nínú àlè fíkì nínú àwọn tó lágbọ́ yẹ́sì àwọn náà ń sọ̀rọ̀ nípa fíkì wọ́n rẹ̀ ra wọn létí nípa rẹ̀ wọ́n ní wọ́n wá kírun láàrin hálùkọ̀ fíkì àti hálùkọ̀ fíkì mẹ́mọ́tì nẹ́fìlà ìgbà wọn wá parí asubha nẹ́fìlà nìyẹn ẹ̀rí wọ́n mú jùsù wa wà orí dá alikóòlù. sẹ́wọ̀n pé nínú nǹkan dáàsì nínú nẹ́fìlà subhanallah bá a ní subhanahu rabbi parí irun mí náà. ṣùgbọ́n mo wá parí nẹ́fìlà yẹn mo wá sọ wípé wáyé pé mo lè lọ báàlì aswad bin sẹ́rẹ̀ ẹ̀yìn tí mo jókòó ti ń gbọ́ tán ọ̀rọ̀ ó ní mo tó wá ń ṣe èyàn méjì pé tí wọ́n bá tiẹ̀ lọ sí àlùkò tó gbé yẹn dandan kàrú náà fi ha àlùfíkì ibi wọ́n ti ń sọ̀rọ̀ àgbọ́yé ẹ̀sìn yẹn kí n tẹ̀ gbàgbọ́ yín pẹ̀lú wọn bóyá máa tiẹ̀ jẹ́ gbólóhùn kan tí ń gbọ́ rí ní wàá lo gbólóhùn yẹn ọ̀làm azà torí eléyìí mọ́ wa kó hàdí tó nẹ́fí mo ń bẹ́ mi mi sọ̀rọ̀ pé wo ni ń ṣe wá òsáwérù wa nígbà ń bẹ́ mi mi sọ pé àdékí ni ń ṣe tí mo fi padà kó lọ́dọ̀ gbogbo àwọn ènìyàn ìwà jókòó sọ́dọ̀ kẹ̀kẹ́ àtàlẹ́kọ̀ tí wọ́n fi ń pín tàn àti tí wọ́n fi ń sọ fíjìw ìjókòó síbi ẹ̀gàn wọ́n ti lọ bá kọrí lé nígbà máa wá padà sùn lójú oorun ẹni tí máa wà ń bá yẹn lójú oorun wá sọ aládàáda ilé ẹni dáadáa lòún jẹ ọsọ àwa wọ́n ti sèwọ ni odó sàrin alikọ méjì ó ní mo ní bẹ́ẹ̀ ọba ìwọlé lọ sí alikọ tí wọ́n tún sọ fíkì ọ bá jìbìrì ìlú bẹ́ẹ̀. ọ̀bọ̀n tí ó sì ánsáàrù ní aláàní ánsáǹfààní ń bẹ̀ kò sí wàhálà kankan lórí ẹ̀ nígbà jìbìrìlù ẹ̀ bá lójú oorun ṣé ọ̀rọ̀ bá jìbìrìlù sọ̀rọ̀ ń bẹ̀ tó ń bí ṣé àtò fi máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ mi ṣùgbọ́n kí ó tó di pé agbábẹ́rẹ̀ máa ná ṣé kaná jẹ́ àgbàlagbà pé kò bá jẹ́ lọ àkọ́kọ́ ìsẹ́yìn jẹ́ lómi wọ́n bá ti lọ ọjọ́ rẹ̀ tó já lọ wá àwọn ọmọ yìí èyí náà sá rẹ̀ ti gẹ́lẹ́ bí ti ẹbí lọ Ibrahim alayhi salatu wassalam ìpèjẹ lọ wá àwọn ohun tí mo bí lẹ̀ àtúmọ̀ sí ọ̀rọ̀ màá lọ bá Ismail àtàwọn ọmọ àtìyàwó tó bá lè rẹ̀ ń bọ̀ lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì àwọn náà lọ wọ́n bọ̀ láti má fi àwọn àtàjẹ́ ẹ̀kọ́ àwọn ọmọ àtìwálẹ̀ wọ́n wà pẹ̀lú wọn. لعل لها خدمة كلمة يفيدكم قبل أن نترك المجال إن كان هناك فرصة للأسئلة àyẹn ẹni tó tọ́ ẹlẹ́ à ẹni yẹn tó yẹ yí abẹ́ni tó tọ́ ọkọ̀ ẹlẹ́ tó fún lọ́yẹ̀ ìbéèrè nìyẹn ó fi hàn pé ìbéèrè yẹn ìbéèrè tó pọ̀ lábẹ́ rẹ̀ tọ́ba jẹ́ni tó fún lọ́yà ipò ń bí lọ́wọ́ àpò ó lè rí nítorí kò wọ́n lè fẹ́ra wọn lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n tí ọba ti fún lọ́yà lọ́wọ́ ẹgbẹ́ gbígbà tó bí lóyìn tó wà láwọn agbègbè wa tí wọ́n fẹ́ mọ́mọ́ fẹ́ lọ síbì kan ó ti fẹ́ di kan já kan bó lẹ́nu yẹn fi jẹ́ ládùúlé làmọ́lẹ̀ pé ló lè rí bí kò lè rí ẹni yẹn lè padà wá rí wa kan fi wá já kan tọ̀ wọ́n lè rọ̀ wọ́n wà lọ.

gbogbo ẹni tí bá ti ṣe irú ipò yóò tó ń tọ̀ ń lé wa kọ́ lọ bẹ̀rù ọlọ́run ọba tó ká ní. nítorí pé kò lè ní ìgbẹ̀yìn tó dà. ẹni tó gbé rẹ ní àbá àlò sùnà lórí pé tí ọba wọlé ń jọ́ tó bá yá alágo mẹ́wàá lẹ́ amalóhùn yẹjú awọ lójoojúmọ́ ayé rẹ̀ lòun máa yẹjú awọ àbí kọ́ wọlé nílẹ̀hùn àbí jù bẹ́ẹ̀ lọ. kókó bí sí nìyàwó inú ìṣòro tó sì máa padà ṣẹlẹ̀ ni pé obìnrin yàrá rẹ o àwọn mọ́sí padà rà rẹ̀ kí la wá ń fẹ́ àwọn òsì kí la ń bímọ sí i tọ́tọ́tọ́tọ́ lẹ́jọ́ ń lò lánàá ẹnì kan wà nù hadith àti sọ́lá ti ní wa níran níbi àpò gbọ́dọ̀ sùn ọ̀bùlà lẹ́yìnṣá kìí sì sọ̀rọ̀ lẹ́yìn ìṣá tí ì bá ti kọ̀ǹdíṣàn ẹ̀kọ́ kẹ́ntì ló máa ń já wá bí irú afẹ́ ṣàtúnṣe yẹn náà ẹ̀kọ́ kẹ́ni àbẹ́ni kẹ́kẹ́ sáré ṣe ìbéèrè kan nípa ìmọ̀ ẹ̀kọ́ kẹ́ni àbí yẹn lálejò ẹ̀kọ́ kẹ́ni ṣùgbọ́n lónìí ọ̀la ọ̀túnla aago mẹ́wàá dé gbogbo adáhùn ti fẹ́ sún ní ọ̀kọ́ wa tó fi pé ń jọ́dá lọ síbi ìkómọ ọ̀kan náà ọmọ ìyá mọ́ sọ ọ́ tí o àwọn pálapàla tó ti pé ẹ̀mí gẹ́gẹ́ kọ̀ tá a sì rìn lára ẹni tó ti pé gbé súnmẹ̀ lójú ẹgbàá kó ti tara ẹni kìí sí ìlànà táwọn sọ̀tàlá tó fi wá sí òun lẹni yẹn tẹ̀lé ẹnì kan wà ní hadithi ẹ̀ṣirò dáhùn ẹ̀ máa ń karùn-ún mọ́tún àgbáyé lọ́ni iná mímọ adraka an-nasu min kalami an-nubuwwati al-ula. nínú kẹta àwọn yẹn ti gbàgbọ́ yẹn ń bí ọ̀rọ̀ jíjà nẹ́bí tipẹ́tipẹ́ láti jọ́ ó ti jọ́ wá wọn ni bí ìdá àlàm tẹ́ tẹ̀kí fásitì àmà kọ́sọ́ bí ọmọ àti ibi náà ọba ti ní tìtì nítorí pé ní tí ọmọ àti ohun tó wù lẹ́nu tí ọba ní tìtì. àwọn afáàjì hadithi inú wọn ní ìtumọ̀ rẹ̀ náà ní pé sẹ́ríẹ̀sì yìí fi tọ̀ ni. gbogbo àwọn kẹ́ tọ́jà tọ́jà islam nígbà tí islam dé ó pè mí dídá ó tún wá mọ́lé sẹ́ni pé tọ̀bí àgẹ́ ìyá ni tíráàpù àdámọ́kẹ́kọ̀ níjọmọ nìyẹn kọ́ fọmọ́lé tó ya tí ó wọlé láyé rẹ̀ lẹ́yìn sísẹ́ ọ̀kadà pé tó ọ̀sẹ̀já tí wọ́n jẹ kò sí gàrí tí wọ́n jẹ òun náà mo ní kí n sáré lọ dọ́gbọ́n rẹ̀ ẹ̀yin obìnrin mi náà ìwọ náà mọ ohun tó ń sọ ọ lọ jáde nìyẹn jókòó ṣọ́ọ̀bù ọwọ́ òpin kó o tún dọ́gbọ́n jábà kan nígbà tó ń tẹ̀rí òun ò rí látàárọ̀ ọba dọ́gbọ́n ṣe pápápá kó fi sódà kó nira búrẹ́dì àbí kó fi rẹ̀ kó nítorí nìyẹn ìyẹn ni kò lè jẹ́ gbogbo gbà torí bẹ́ẹ̀ ká sàtúnṣe kò rárá nìkan wa. náà ọ̀rọ̀ nìyẹn wọ́n ní káwọn obìnrin náà máa dun ọkọ nínú torí tí ọkùnrin bá rí ohun tí ó lè sáko níwọlé o yọọ ma kọ́dà bí òde kẹ̀kẹ́ ọjọ́ abúkiri ah, ẹ̀ nílọlé ni àmọ́ ní kí n bá yín ṣeré díẹ̀ sí ni kẹ̀kẹ́ nílé ilé òdò ni o torí bẹ́ẹ̀ káwọn náà máa ṣe ohun tó yẹ pé yọọ máa fa ìní ọkọ ah, nípa ọ̀rọ̀ tútù ìgbà àti pẹ́pẹ́ kúrú kọkọ kọ́lọ́wọ́ bá lè gbọ́dá fún sọ̀rọ̀ náà náà àwọn olóṣèlú náà ń bẹ̀rẹ̀ lórí ìṣàkóso ìṣàkóso. Okay. Àwọn agbófinró lé ìlànà ọdún tó ń bẹ ní ọmọ rẹ̀ wọn. Ṣé ìdàgbàsókè ọ̀sẹ̀ tí a bẹ̀rẹ̀ ní ẹlẹ́sìn ní àwọn aláṣẹ rẹ̀ láti irú torí ohun tó bá ti la àlùfáà tó ní í ṣe pẹ̀lú ẹ̀ al-mas'uluna àǹtẹ́lẹ́kì àlùmọ̀rọ̀ wọn dáa fi yàtọ̀ sáwọn oníwòròwòrò àwọn ẹlẹ́gbẹ́ ayé nìyẹn òdì bẹ́ẹ̀ lọ. làwọn mi máa wọ pé ẹjẹ ti kọ ju ẹ sàlàbí àgẹrẹ kan na tẹtí wọn làwọn ń ṣe òní pé ogun tó bá ní ti pẹ lọrọ ìmọ̀ọ́mù ni wọ́n yẹn ẹ àbí náírà rẹ̀ lọ́rọ̀ bó ti yé sí náírà ta dẹ̀ gbèrò ní wípé lápẹẹrẹ ń tọ́jú ìmọ̀ọ́mù nàìjíríà òun náà ní dání Buhari Muhammadu Buhari àwọn ni wọ́n jẹ́ ìmọ̀ọ́mù gbogbo nàìjíríà sọ báyìí nìyí. ti nẹ́ẹ̀bù tí wọ́n ní bíbá ìhòòhò la jí mọ̀ bíi ní mẹ́lọ́ ọ̀sẹ̀ ti túmọ̀ nẹ́ẹ̀bù nìyẹn kò túmọ̀ pé ọ̀sìn bàjẹ́ gbọ́wọ́ ti ráyè wá bí ṣé báyìí pé ńgbà táwọn sẹ́yìn náà dójú ẹ̀ níbi ọ̀pàrọ̀ òṣèlú làwọn òsín bàjẹ́ fi wálẹ̀ ni fẹ́ wá ṣe lókun bíbá ọ̀rọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ sọ nípa bẹ́ẹ̀ àwọn náà ni tí wọ́n bá dàrú ọlọ́wọ́n yẹn àwọn ọlọ́wọ́n ẹni tó jẹjọba yẹn wọn padà tó wá yarí pé àní gbogbo yá bẹ́ẹ̀ mi lẹ́wà tí mo rán yín pé ẹ ṣe lórí wá pé irú èyí tó bá ń ṣẹlẹ̀ láwọn ọ̀lẹ́ haúsá yẹn bóyá rẹ nìkan tó jẹ aṣemáṣe kan tó jẹ̀bi kí wọ́n pa lẹ́rìí fáwọn oníjẹ́ ọpẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n wá jìyà rẹ̀ wọ́n pa á lé ìyẹn wọ́n ṣe yẹn tí wọ́n bá tún mú àwọn náà wá jìyà ìyá pé kí ni o ìyá pé wọ́n ṣáájú aláṣẹ ìyá yẹn wọ́n jẹ́ lóòótọ́ ẹni tí wọ́n pa yẹn dáàmú owó gẹ́rù màṣù ò lè débi bí wọ́n pa wọn abẹ́ ti gẹ̀ tọ́lẹ́ ni tí àbá fi sọ wípé apá yẹn nítorí wípé ọ̀pá yẹn yóò jáde pé dáàmú owó màṣù ẹni tí wọ́n pa yẹn dáàmú owó gẹ́rù màṣù tọ́lọ́hún náà lọ́wọ́ ayé pé aláṣẹ fẹ́ ṣe é wọ́n fẹ́ lo ipò wọn ni ó yẹ kí wọ́n ṣe kí ni o kí wọ́n yanjú ẹ̀ ṣùgbọ́n àwọn ẹni yìí kánjú àwọn wà á jìyà pé wọ́n ṣáájú aláṣẹ ìyá táwọn oúnjẹ nìyẹn nítorí bẹ́ẹ̀ àníìdìẹ ṣùgbọ́n báyìí pa fèsì ara wa tọ́ ọ wá bà ó dàgbà bá jíyà lọ́dọ̀ aláṣẹ tó àfàràmọ́ ni ṣùgbọ́n lọ́wọ́ sọ àwọn tá a